الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tí ó tún kó wájọ ní ìrọ̀lẹ́ yìí láti wá tó ṣe àlékún nínú mímọ̀ ẹ̀sìn wa àti àgbọ́yé nípa ìbáadà abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnìkọ̀ọ̀kan wa ìjòkó ọlọ́mọṣà ìsanwálẹ̀ san dáadáa bẹ̀rẹ̀ àtàwa tí a ń sọ àtàwa tí a ń gbọ́ ọlọ́mọ́sàdì ó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe wá lórí ilé ayé ń bí àtijọ́ alìkìyàmà a kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn brothers wa àtàwọn mahat àtàwọn sisters wa àti gbogbo àwọn tí àjòkólẹ̀ kí ọlọ́run fún wọlé agbára rẹ̀ àtàánú ẹ̀ ìjòkó yìí ọlọ́mọsá ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe máa pé àsọ̀dá irun àmúdùdín òun náà ní òpó ẹ̀sìn ìdá sákọ̀tọ̀ àmúdù sákọ̀tọ̀ tilẹ̀ khaymatu kulluha wa ma tahmil tí òpó nígbà ti dàwó àbí òpó tẹ́ǹtì tọ́ba ti dàwó gbogbo tí òpó náà gbé òun náà sì dàwó bẹ́ẹ̀ ni run bẹ́ẹ̀ ló sì rí nínú gbogbo ìjọsìn wa téèyàn bá kírun tawhid nítumọ̀ ọ̀gbọ́lọ́wọ́ ọ̀wá sìn kí ni túmọ̀ téèyàn bá kírun àwẹ̀ o n'ituma téèyàn bá bẹ tí ò kírun bọ́bá lọ hajj irun yìí òun náà ni miftahul janna òun náà ni kọ́kọ́rọ́ tá a fi wà lìjánà téèyàn bá ti kírun òní wà lìjánà lóbi jẹ́ àwọn tí yóò kírun iná lọ́lọ́run fi ròyìn wọn ọlọ́run lọ́mọ náà ni wọn ba'da a'udhu billahi minash shaitanir rajim ma salakakum ma salakakum fi saqar kí ló gbé yín nínú náà saqar qalu lam naku minal musallin wọ́n nítorí pé àìkírun ni aya Quran kọlọ ma fi wá sínú náà sakar ẹ̀rí ahkamul imami walittimam àwọn àdájọ́ ẹ̀sìn wa tí ó di ọ̀ràn yẹn fún imam kọ́mà àti gbogbo àwọn tá à ń kírun lẹ́yìn imam ṣẹ́rí mọ́sálásí lẹ́nìí ilé ẹ̀sìn ni àwọn pọ̀lọpọ̀ mọ́sálásí lẹ́nìí wọ́n ti di ilé ìjà mọ́sálásí tí wọ́n sẹ́tù láwùjọ wáyé mọ́sálásí kọ̀ọ̀kan ìfàǹfàyọ́mọ̀ wáyé láàrin ìmáàmù àti àwọn jama ó lè jáde kòrò lódìjà tí ìmáàmù ní àwọn máa kírun tòun báwọn bàbá tòun ṣe fi kalẹ̀ àwọn jama sí láwọn máa kírun tàwọn bó ṣe wà níbàmú sí súnà ànábì ó lè jẹ́ ọ̀rọ̀ ayé imam òun ni ó dìjà ṣẹ́rí kò sí nǹkan kan tó fàjà náà tayọ pé mọ́ṣáláṣí tí wọ́n bá ti máa ṣí tíra kan máa ka tíra níbẹ̀ wàhálà ọmọ ṣẹlẹ̀ ńbẹ̀ torí tíra ni ọmọ yanjú ọ̀rọ̀ tí imam bá ṣagídí ní ọba ka tíra yọ tẹ̀ tí baba ladani àbí àwọn jama tọrọ bá yé wọn tí bọ́n bá ṣe tíra fún wọn tó fún wọn àwọn náà tẹ kíni àwọn náà tẹ ló ti jẹ́ ìmọ̀ ló fi yanjú wàhálà ti bẹ̀ láwùjọ ẹlòmí àpè níjọ́ mi a ní wọn ni wọn ló lérí wọn wọn ti da mọ́sálásí rú o wọn ní àwọn èdè mọ́sálásí rú o ẹgbọ́ sábà yìí ń sọ bó ṣe wí náà bẹ́ẹ̀ lórí nígbà bí ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní tẹ́yìn sọ ọ̀tẹ̀ ní tó wọ́n gbé lọ àwọn àgbẹ̀ ẹgbẹ́ fóònù bá máa padà níta wíkọ̀ sọ ìmọ̀ òní máa yanjú aáwọ̀ nínú ẹ̀sìn ẹ̀rí ìrun ní mọ́ṣáláṣí fọkùnrin dandan ni àbí tó bá rẹ̀ lókun àti gbogbo àwọn nǹkan tí ń padà tó wá kà tábà débẹ̀ tí mo mọ́kùnrin mọ́kìrún mọ́ṣáàsì. wájibà ọ̀rọ̀ àyàn náà ń jama nínú mọ́ṣáláṣí fọkùnrin torí mọ́ṣálá torí obìnrin àbí torí ọkùnrin la kọ́ àwọn masajid. اللهم بارك لنا القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم اللهم بارك واركعوا máa rọ kìín ẹ máa rúkú ẹ máa tẹ kọ̀kọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ kọ̀kọ̀rọ̀ sínú yàrá rẹ ló ti máa tẹ kọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ kọ̀kọ̀rọ̀ kí lọ́dọ̀ sọ ká máa lọ́gbọ́ masalasi ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní wọ́n yìí dá kùn tàfihìn fún akọ́mùtà láwọn tíra anabi bá ń bẹ láàrin wọn tí wọ́n ń jagun lọ́wọ́ gbẹrun dúró fún wọn gbẹrun dúró wà kọ́mùtàlà wọn sọ̀dá tọ́ wá gbẹrun dúró fún wọn ẹ ta ló gbẹrun dúró fún wọn anabi ta ni wọn gbẹrun dúró fún jama irun jama lójú ogun jama làáfàá kọ́ ma wá kó ma lọ́wọ́ lásìkò orun ó tó làyà yẹn ma wá jẹ́ láti dìde. ẹ sọ ní pé sàmú àlékún imam àsìkò ọdún ti tó tọ́ba wa sọ fún yín pé èyí táwọn ń ṣe yìí ìbáàdà náà ni ẹ wà ní wọ́n ń jagun lọ́wọ́ ìbáàdà náà lógun jíjà ọlọ́run ní kó stọ́ọ̀pù ogun kí wọ́n ṣe kíni kí wọ́n kírun nítorí wọ́n fi mú wọn stọ́ọ̀pù ogun làwọn ní stọ́ọ̀pù ìkómọ àti igi ẹ̀yin lẹ́ gbà láàyè nígbà tó jẹ́ pé àyà yín máa ń já pé wọ́n ní yọ sàṣìyàn ni o èèyàn máa yàgbé olómi òṣàṣà ti mọ òṣàṣì kan ò sí lẹ́yìn àsìkáàrù sọ̀báàrí wọ́n ní ọlọ́run tún ayẹ mi oníṣàbí oláwù fíhà bílùgbòdó wí wọ́n ọlọ́run bá láwọn ẹni rẹ̀ yusabbihu lahu rijalun fiha bilguduwi wal asal ọlọ́run wa ló gba ọwọ́ ẹ̀yìn ó ní yusabbihu lahu fiha bilguduwi wal asal rijal ọlọ́run láwọn rijal àwọn ọkùnrin àwọn èèyàn wọ́n máa ṣàkọ́mọ́ fọ́lọ́run láàárọ̀ àtìrọ̀lẹ́ la tulihim tijaratun wala bay'un an dhikrillah wa iqamis salah owó kò ní dí wọn lọ́wọ́ láti lọ lè kí jama láti lọ lè kírun anabi sallallahu anabi ni salatu jama'ati afdalu min salati al-fadl bi sab'i wa ishrina daraja anabi ni irun jama ọlọ́lá ju irun àdákí lọ pẹ̀lú ládàá twenty seven one thousand ní ọkùnrin tó bá kírun lé ọgbà pẹ̀lú kótó sẹlọ̀ àbí mo mẹ́ sọ ládẹ ẹyọ kan ládẹ ẹyọ kan ládẹ ẹyọ kan péré òun náà ní ọkùnrin tó bá dànù kí ọgbà pẹ̀lú kótó sẹlọ̀ ẹni ó lè kírun mọ́sálásí òun ọgbà ládà twenty seven one thousand àti twenty seven thousand ọjọ́ ra wọn ẹni bá ń kírun lé lọ́kùnrin jojúmọ́ ní ọmọ lùs yóò tún wá wà nínú ẹni tó filẹ̀ ọlọ́run ọba lè tí ọ lọ nígbà tí wọ́n wá mọ́sálásí tọ̀hún náà wá bó mọ́sálásí ọlọ́run ṣe ní páyìn ọlọ́run ṣe ló ń kọ́ mọ́sálásí kalẹ̀ fi buyutin adhina Allah an turfa'a wa yudhkara fi asmu ọlọ́run ní sẹ́yìn ilé ilé yẹn mọ́kọ́ kalẹ̀ kẹ́ máa lè rántí mi bẹ́ ọ wà lọ afọ́jú kan lè bá anábíwá Muhammad sallallahu alaihi wasallam afọ́jú yìí ó lè gba ìyọ̀ǹda lọ́dọ̀ anabi pé anabi ó sì jí máa kírun lé mi ò rí náà anabi ní alitasima onida sọ̀n gbọ́ tí wọ́n bá ń pèrún ó ní naam ó ní bẹ́ẹ̀ ni anabi ní fàájì lọ́lẹ̀ dá ọlọ́run lóhùn lọ́lẹ̀ kírun mọ́ṣáláṣí wà fọ́jú lẹ́ni tó rí náà wàá jòkó sínú yàrá tó lóhùn sí aluwa aluwa aluwa kiri ń jẹ́ bẹ́ẹ̀ ìbáṣe táà ní ṣe mítìnì nínú ni wọ́n ń pè bọ́ọ̀bá ṣe alúwà ọ̀ọ́lọ̀ lè hàlá sí ilé ọlọ́run mọ́sálásí lọ́lọ́ lẹ́yìn ìgbà tó ti fóúnjẹ lẹ̀ sí ilé òní ọ̀kan nílọ bàwọn kò ní òun sílọ́ọ̀n mọ́sálásí kan ọ̀ọ́ wà mákírun jàmá ń bẹ̀ ọ̀ mákírun jimá iye dọ́là máa ní kò ló ń bẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa afọwọ́ Abdullahi ibn Mas'ud adé ta'ala anil ó ní ma sàrọ̀hù anyalukọ̀láha gada mùsùlùmá ó ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba ní mùsùlùmí tó fẹ́ kú ní mùsùlùmí fálíyò hàbìrì àlà àwùlá ìsọ̀làwàtì àyètò iná àdàbìyí kọ́ ya sàkólé kan lérí kọ́ máa lọ mọ́sálásí o nígbà tí wọ́n bá ń pè é lọ sí mọ́sálásí kọ́ máa lọ lè kírun bẹ́ẹ̀ ẹ̀yin máa wa nínú ẹ̀sìn wa ìmáà lọ lè kírun jàmáà òun náà ní máa ń da ìmáàmù àti màmúmù papọ̀ ọ̀nà àyàn ní fọkùnrin anabuwa muhammad sallam anami ni maa min thalatha fi kọriyatin wala badiwi látukọ́mù látukọ́mù fihim sọlá báwọn mẹ́ta bá ń bẹ nínú abúlé kọ̀ọ̀kan àbí nínú agijugbo kan tí wọ́n ń gbé bẹ̀ wọ́n wá máa pèrún ká máa kírun nínú abúlé náà wọn ò mọ kírun nínú àdúgbò náà illa stahwadà alayhim shaitan àfi kíkọ́ àṣetán náà wọn. ẹni tí bá ń bẹ ní àdúgbò wa bóyá tàbá fẹ́ kí mọ́gìlìbì lẹ́nu èèyàn lè wá ẹnìkan sin ajá ní ọ́pọ́sìtì mọ́sálásí wa tí wọ́n bá ti ní Allahu akbar Allahu akbar àwọn ajá yẹn kí ni wọ́n máa ń ṣe jẹ́mọ́ gbogbo gbogbo gbogbo gbogbo ah dojoojúmọ́ ah, wọ́n lo máìkì wọ́n fẹnu pé o anábì tí wọ́n bá pèrún anábì ni àwọn èṣù tó wà ní kàràkàrà wọn sálọ àṣetí kan máa pẹ̀lú mú ládùúgbò kan yín máa lé èṣù jìnnà kó ládùúgbò náà nítorí máa rán àwọn èèyàn létí ìpè lè dọ́lọ̀ lóhùn ohun yẹn ni ó jí àwọn èèyàn ohun yẹn ni ó gbà wá kù lọ́wọ́ ṣetán bí wọn bá pẹ̀lú lọ́pọ̀lọpọ̀ àdúgbò ẹ̀rí pé àyíṣà bá dìde ọgbọ Allahu akbar Allahu akbar tọ́ra ti ṣetán àmì ìtọ́ra ti alikiyama ti ṣetán wọn fẹ́ máa di ọmọlẹ̀ ó dìde ńlẹ̀ nítorí pé wọ́n ń pẹ̀lú ń bẹ̀ obìnrin kóbìnrin ó kìnìún nínú yàrá rẹ̀ anábì ní kóbìnrin ó kìnìún nínú yàrá rẹ̀ ọlọ́lá ju ìtùbá kí masalasi wà látàmílà òun ní sáà anábì ní àmọ́tàmálà òun wà masalasi ẹ má lé wọn padà an yà kúrújìnà ilẹ̀ masáàjì tó ẹ̀jú wọn wá wọ́n bò yóò tó hun ná khairun lahu. àmọ́ ilé wọn inú yàrá wọn ó lóore ó lóore ju ibi tí wọ́n ń bọ̀ yẹn lọ. àdìsí làkà ládùúgbò kan ni mamu ni máa ń sọ pé ẹ ń ṣe wá sí ẹ fẹ́ lé àwọn obìnrin mọ́sálásí ni ẹni ká máa wá mọ́sálásí àwọn tá à ń gba tọrọ kọ́bọ̀ lọ́wọ́ wọn náà tọrọ kọ́bọ̀ tó ń fẹ́ gbà èyí ni ọba sọ irun obìnrin dọ̀nà yẹn níbo ní mọ́sálásí anábìnrin ilé wọn lóore ju mọ́sálásí lọ tọ́ba wa wá mọ́sálásí ẹ má sọ pé kọ́ padà ẹ filẹ̀ òun lórí ládàá tọ́pọ̀ ńlẹ̀ ló léyìí tí ò tó èyí tóun fẹ́ gbà lòun fẹ́ gbà kò bóró a sì tún rí nínú ẹ̀rí náà pé àwọn obìnrin máa ń wá sí mọ́sálásí wa kẹrùn lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn islam ẹ̀ wá rí ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ ọkùnrin àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí wa àlẹ́ aw adaru tariki jum'ati wal jama'a nti ọkùnrin ọkùnrin jimọ sọ̀rọ̀ àyàn fóbìnrin àmọ́ ọ̀ràn àyàn ní fọkùnrin jama sọ̀rọ̀ àyàn fún obìnrin àmọ́ ọ̀ràn àyàn ní fún ọkùnrin nítorí wàá lè má mú ọkùnrin lọ mọ́ṣáláṣí tí òfin ní sẹlọ yọjọ kan nínú àwọn excuse tẹsí fún alákọ̀ọ́kọ́ ń bẹ almarod tọ́ba rẹ̀ láàárẹ̀ tó jẹ́ pé kò lè láǹfààní àti dìde wọ́n ní kó kírun rẹ̀ ní inú ilé ẹlẹ́ẹ̀kejì mọ̀dáfẹ́ wa ahadi al-akhbathayn tí ìtọ̀ àti ìgbẹ́ tó bá mú bọ́ lọ́jọ́ yìí jẹ́ máa ná tẹ́lẹ̀ ìtọ̀ ló ti dé ibi ó ti fẹ́ jáde ìgbẹ́ ni ti ń bọ̀ lọ́lẹ̀ tọ̀ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ lọ́lẹ̀ yàgbẹ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ farabalẹ̀ tọ́lẹ̀ ti dáadáa tó bá yanjú ara ẹ̀ tán èyí tó bá bá lérí hàn ọlọ́run fa àlùbáríkà sí ọ lẹ́sẹ̀ nítorí pé nítorí débà ọ̀nì ọ̀sọ́gbọ́n tó dà sí àfi kọ́ da lóhùn alimọ́tọ́dù ṣẹ̀dí kí òjò òjò òjò tí ó nípa heavy rain tó bá ti bẹ̀rẹ̀ sí rọ̀ ọkùnrin excuse ni fún láti kírun nínú ilé asailu kathir òjò ti dá a máa gbàrá yìí kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kún bẹ́ẹ̀ ọlọ́mọdé abọ́ mi lọ́nà wọn nílò arákùnrin kókèrún rẹ̀ nínú ilé àríhò ṣẹ̀dí atẹ́gùn tó lágbára bí ṣe ń gbé igi ní ń gbé páànù wúrúwúrú wúrúwúrú ọwọ́n pé alọ́mọsáṣí ni wọ́n lè kírun bàbá kú síbẹ̀ náà akúṣẹ́nu jihadi rọ́ ọ̀pá rẹ̀ ni oye atẹ́gùn tí ó lè ṣèyàn ní sùta wọ́n ní ọkùnrin lè kírun lé lẹ́yìn náà ebi ń pa ọ́ ebi tó jẹ́ pé kò ní mú ọ concentrate lérí irun wọ́n sì ti gbóúnjẹ dé wọ́n sì ti sèkà ọmọ ebi sì ti kọjá bẹ́ẹ̀ ebi tí ilé yẹn gbádùn ọ̀run ni òkè ṣe pé mo ti jẹ búrẹ́dì hundred naira láàárọ̀ àtẹ̀wà ọwọ́ àdàgò kan ọwọ́ ń pè ebi ń kọ́ ń gbéra ìsìlè ebi kọ́ wọn àbí téèyàn bá jẹ sàárì ṣé kò ní mo dalẹ̀ ẹ̀tọ́ ebi tó lágbàá tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ ti ń gbà báyìí bọ́ọ̀lù ń kírun náà oye ìkúùkì lọ́mọ sí kínní lọ́mọ kí wọ́n ní kó jẹun ọba jẹun tán èyí tó bá kó kọ́ lè bá wọn kí bọ̀tà níyàn ni oṣù kókó lérè lé ọlọ́run sì rí ọ ọlọ́run ibi tí ìmọ̀ mẹ́sẹ̀ gbọ̀n ọlọ́run sì mọ ibi tí ẹsẹ̀ kínní <laughs> tí mẹ́sẹ̀ gbọ̀n ìwọlọ́wọ́ awọ àárín wa ti ọlọ́run lẹ́yìn náà yakhafu ala nafsihi aw oye wọn làwọn mọ́lẹ̀ ti dé wọn ní kọ́dà gbogbo síríìtì ni wọ́n ti yọ àdá síbẹ̀ o. ó sì ń bẹ̀rù ká má sọ ládàá àbí wọ́n láwọn amúrọ̀bà kan ni wọ́n ti ọ̀pẹ́rẹ́tì ní síríìtì tí mọ́ṣáláṣí yẹn wà wọ́n gbọ́ ká ká ká kọ́ wá pé mẹ́yìn ah, bá bá yín náà lọ́nà ọlọ́wọ́n bá gbé yẹn kú sójú ọ̀nà mọ́ṣáláṣí irọ́ o jòkó lẹ̀ rẹ̀ o ṣe o kì í jama àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ̀ ń bọ̀ láti ọ̀ ń bọ̀ gbogbo ẹrù nítorí fẹ́ fi sáyé ọwọ́ ń bẹ ọwọ́ adébágà lápèjúwe ọ lè kó ẹrù wọ mọ́sálásí o sì lè fẹ́ rúlẹ̀ kí kọ́ wọnú mọ́sálásí bọ́ọ̀lù ń kírun tẹ́rù ń bẹ́ ń ta gbogbo bàtà rẹ àtàsọ rẹ gbogbo owó rẹ sàtífíkẹ́tì rẹ gbogbo ẹ̀ wà nú ẹ̀ bọ́ọ̀lù ń kírun náà kọ́ sọ́ọ̀mà kí sóyún ìrànlọ́mà kí gbogbo ansẹ̀ ti gbogbo owó tí wọ́n fi ń bẹ̀ ẹrù tó níyelérí tó jẹ́ pé àríbi kò sí àṣírí gbé wọ mọ́ṣáláṣí àṣìwárin àjò wọn ní bí jẹ̀mọ́ àbábọ̀ wọn ní kò burú èyí títí tó fẹ́rẹ́ nìkan fi sọ àfi tí ó fèrè bí kò sí eléyìí náà ó wà lérí àníyàn rẹ̀ ọtí yẹ báàgì rẹ tó gbé lọ́wọ́ náà sọmọ kó lè gbé yín wọ mọ́ṣáláṣí àbí kọ́ wá pé wọ́n dáwà di lẹ́rù wọ́n ní alẹ́fi jàmáà lẹ̀ èyí ń kú láàrin wa àtọ́lọ́wọ̀n lá dókítà ti ń tọ́jú aláàrẹ̀ ti operation wọ́n ní tí wọ́n bá ń kírun jama lọ́wọ́ kọ́ parí operation ti ṣe kíní ti ń ṣe nítorí pé ó ti lẹ̀mí lọ ó bá stop rẹ̀ èmi ọ̀bọ̀ ẹni tí ń wo aláàárẹ̀ tí ń fún lóògùn wọ́n sì ní oògùn yóò wákàtí kọ̀ọ̀kan ni ẹ máa fún ọ irú ẹni bẹ́ẹ̀ àbí wọ́n ní ọgbọ̀n ṣẹ́jú náà máa lò ó àbí dìímú o dìímú o wọ́n di eré bọ́lẹ̀ o eléyìí wọ́n ní jàmbá bá bọ́ fún wọn ní ọlọ́wọ́n fẹ́rẹ́ jì nítorí pé ó fẹ́ ṣe fún ẹ̀mí kan nínú àwọn ẹ̀mí tọ́lọ̀ ń dá ọlọ́mọdé aláburú bóyá security kò sí nígbà tá a fẹ́ kí yídì àbá kí jimá ẹ̀rù wa ń bà wá káwọn kan kọ́ máa wá ṣèkínní ká máa wá digun jalè oyè láti wá bá wa nínú mọ́ṣáláṣí àbí àwọn property tá a kó kalẹ̀ àwọn gíláàsì mọ́tò kọ́mọ̀dé kọ́ máa fọ́ ọlọ́kọ̀ọ̀kan wọ́n máa wá kó ansẹ̀ tinú rẹ̀ bàbá wa tòwé jìrì wọ́n kà sínú tíra wọn wọ́n ní káyìn àwọn security kí wọ́n dúró ti property àwọn èèyàn tí wọ́n wá kí jim àbí wọ́n wá kí idin káwọn ó dúró ń bẹ̀ àbí àwa kí idin náà ni àmọ́ ẹ̀rù ń bà wá pé káwọn kan máa wà jálù wa wọ́n láwọn security káwọn ó dúró tàbá wá kí jim àtàn àwọn wà kí zori kọ̀wá ní jẹ́ dídójúmọ́ ni wọ́n máa lóòsì juma taba yan àwọn kan ní jima yìí ọ̀tọ̀ làwọn tá yàn ní jima ti ń bọ̀ wọ́n ní kò burú torí pé security eléyìí náà ó wà nínú táwọn alufa ká wọ́n ní torí pé limasọ́lẹ̀hì dọ̀rọ̀ríyà wọ́n ní torí pé àǹfààní rẹ̀ àǹfààní àlè ọmọ ni ó sì di dandan lérí wa ló fi jẹ́ pé tí wọ́n bá ń kírun lọ́wọ́ kan bá àwọn táwọn àwọn sátáláì ẹ̀rí àwọn ọlọ́pàá kan tó mú ìbọn wọn kékeré ní tí wọ́n kì í tí wọ́n dùn níwájú mọ́mù tí tí ń kírun káàbà ẹ̀yin tẹ̀tí lọ́mọ kásẹ̀ rí àwọn tá a ti lọ ọlọ́mọsàjì àlọ́ àwọn tá a ti lọ kọ́lọ́njì àtún lọ sí ẹ̀yin wọ̀nyí àfihàn yẹ́sì sílá ẹnìkan lọ́wọ́ àfihàn ìjọba onú sars oníkìlọ́ sọ àwọn ọlọ́pàá yẹn tí àwọn yẹn máa kírun ọmọ wa dúró ṣé àwọn tí wọ́n ń sọ yẹn wọ́n ju ọlọ́run ọwọ́ àdìjọ́ kan ẹnìkan wá youtube ipe torí táwọn ọlọ́pàá yẹn ṣe ń òun náà rèé o àbí èèyàn sàtẹ̀ tẹ̀ wọ wàláhì arákùnrin kan dúdú lọ́wọ́ ó sì mú ọ̀bẹ kò sẹ́ni tí ọlọ́ta jẹ mọ́ ó sì mú ọ̀bẹ bóyá ṣẹ́ àlọ́ràn bóyá sufi lọ́ràn bóyá lùbídíà ní àmà àbí mùsùlùkù lóòsà taba ti kẹfin pé àwọn kan lè wá jábá wa lérí irun security ó dùn lẹ́gbẹ̀ẹ́ imam yóò wá kírun tiẹ̀ padà ọlọ́run sì fẹ́rí jìn lérí ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí imam oyè imam jama kìí ṣe oyè kékeré ẹni wọ́n bá yan imam ẹ̀yẹ kọ́kọ́ lọ́nu yàrá kọ́ mọ́ lọ́lẹ̀ sunkún kán wá bèrè pé kí ni ń pọ́ lẹ́kùn àfa a òun fẹ́ wọ àdánwò ọ mọ̀ pé ní tí wọ́n ń pè máàmù ni pé ìwọ ni wọ́n máa kọ́sẹ̀ mọ́sáàsì ọ̀rọ̀ rẹ tó bá ń sọ ni wọ́n máa lò iṣẹ́ rẹ wọ́n máa sọ ìwà rẹ wọ́n máa wò ọ̀rọ̀ rẹ wọ́n máa gbọ́ wọ́n máa wá wò sí sí àti ìwà rẹ wọ́n máa wo ọ̀rọ̀ rẹ àti tó ń sọ àti tó ń ṣe ìmáàmù tá a máa ń jà sílẹ̀ Yorùbá yẹn tẹ́yìn bá máa tọ́wọ́ bẹ́ẹ̀ ni èèyàn kọ́kọ́ sá lọ́nà lẹ́yìn náà ẹrù àlùmọ̀ ọwọ́ adẹrù rẹ bá àlùmọ̀ bá ti jẹun ẹ̀yìn ìwọ gbọ́dọ̀ jẹ bọ́ọ̀ bá ń jẹun tálùmọ̀ jẹ èsì lè mọ́ wọn kàn fi ẹsọ mọ́sáàsì Umar bin Khattab radiyallahu anhu ń ṣe kútùbà lọ́jọ́ kan ìyẹn wá mú lásìkò yẹn òróró nìkan ló mú láàárọ̀ nígbà tí ò sí nǹkan kan tí wọ́n jẹ òróró ọwọ́ adásìkò jimá tí wútú bá ń lọ inú wa ń kùn inú wa ń kùn fún ebi umaru ní yabatini ìwọ ọ̀nà mi tògárìkiri awolamu tògárìkiri kọ́ ọmọ sí girigiri àbí kọ́ ọmọ sí girigiri èmi ò ṣètò kàmí pẹ̀lú girigiri rẹ ọba àmà kù lọ́la gbogbo ẹ̀yẹ dùnú tẹwà ń bẹ̀ ẹ̀ máa ṣe farada láǹtà tó kẹtọ̀ àmà ó ní jẹun àtà ata yashba'a abunawo muslimi títí táwọn mùsùlùmí ó fi yó nínú ilé wọn àwọn eléri nù jama àmọ́ eléri tó jẹ́ pé yóò tún gba ti jama kún tiẹ̀ ni ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ìmáàmà kájẹ ìmáàmù mọ́sálásí nǹkan méjì lọ́ọ́ máa ṣe ìmáàmù alákọ̀ọ́kọ́ ó darí irun ẹlẹ́ẹ̀kejì ó darí àfíàsì àwọn mùsùlùmí ó máa yanjú ìṣòro wọn ẹ̀rí ìmọ̀ọ́mà ọlọ́lá ju àdáni lọ nítorí pé tawallah anabi anabi wa muhammad sallam òun ni imam ipò anabi sì ju ipò bilal lọ àti abdullahi bin ummu ummi maktum ipò imamu ju ipò mu'adhin lọ ahaku bil imama wọn taba fẹ́ yan imamu ta la àkọ́kọ́ yan ya umul qawma akrahum li kitabillah anabi lẹ́yìn tó bá mọ wọn náà tó bá jẹ́ pé gbogbo wọn ni wọ́n máa kà fa alamu bi sunna tàlọ́ ma sunna jù láàrin wọn tó ma hadith tó bá jẹ́ pé bákan náà gbogbo wọn fa akidamu wọn hijira tàlọ́ kọ́kọ́ wọ̀lú tàlọ́ kọ́kọ́ kù ní baladil kufur ila baladil islam tàlọ́ kọ́kọ́ wọ̀lú nu wọn tó bá jẹ́ pé àwọn méjèèjì kan náà wọ́n dé fa akibaru sinna tàlọ́ dàgbà jù nínú àwọn nígbà tẹ́ fi lọ àwọn kàrìtẹ́rì àyè ẹ̀yàn imam ọkàn ní afa Ibrahim fàáfà kọ símúlẹ̀ ìwọ ni ìmáàmù wa àwa wà lẹ́yìn rẹ̀ afa Ibrahim ọmọ alọ́lẹ̀ kó bọ́fìtà fún àwọn bàbá dínì ẹ mọ̀ lè ṣe kúbẹ́kúbẹ́ ṣé lẹ́yìn ni ó wàá sọ̀rọ̀ lérí mímbà rí pé bàbá dínì ẹ má mutí mọ́ bàbá tẹ́lẹ̀ kò ń gan lọ́yà sí ìmáàmà níbo mi wọ́n máa ń dájọ́ fúnra wọn ni ipe bàbá ìmáàmù àgbà nílùú yìí tọ́ ọlọ́run kó bá fẹ̀mí yín lẹ́ bẹ́ẹ̀ làwọn kan máa sọ ní abẹ́lẹ́ pé kó tètè ṣèyí tí ó ṣe tán ọdún kan ọdún méjì àwa náà fẹ́ jẹ wọ́n máa ṣàṣẹra wọn nípa àṣàṣì tó gbóná nítorí owó bẹ́ẹ̀dẹ̀ àtòwò ẹwà ṣàdúrà fún ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ máa yá mi nílẹ̀ ni ni ìmáàmù masalasi kan òun ló lẹ́tọ̀ọ́ láti kírun fáwọn èèyàn ní masalasi anabinila yà òun mọ nà rọjòló rọjòlá fi sultan illa bi idni ẹni tó jẹ́ pé òun la fi ṣe eléri ní ààyè kan òun ló lẹ́tọ̀ọ́ láti kírun fáwọn jama ìbá àjẹni tó lọ́lá jù lọ bá wá ìwọ ni ìmáàmù àgbà ọwọ́ akọjá ní masalasi kan ọwọ́ àwọn ẹ̀sìpẹ́tì pé níbo ti jẹ́ ìmáàmù àgbà ipe ìmáàmù jimá ni ọ ìmáàmù ratibi ni ẹnìyẹn ọwọ́ ń rò lẹ́mìí rẹ pé ìwọ ló yẹ kó kí irun fún ọ ní mọ́sálásí tí ì ṣe mọ́sálásí rẹ anábìyí ni kò tọ́ oye àfi tí ìmáàmù ráàtì bí ìbá yọ̀ǹda pé ìmáàmù ẹ kírun fún wa kọ́dà lọ́ba ṣáwájú tó kírun gẹ́gẹ́ bí súnà kọ́ ọmọ wa lẹ́mìí rẹ pé ṣé kò mọ̀ pé ìmáàmù jimá lèmi ẹ pẹ̀lẹ́ ìmáàmù ìdí anabi ni ẹni tó ní masalasi mọ́mú masalasi lọ́lẹ́tọ̀ àti kírun fún yín nínú ìgbà wa mi anabi ni láyà umar na rọ́jùlọ rọ́jùlọ fi àlì ilà bi ìdìní bọ́ ọ bá wọ ọ̀dọ̀ ẹnìkan ó ti ẹ̀ ń lọ lápèjúwe ìrun jama ti bọ́ bọ́yẹ̀ ń tirafo bọ̀ ẹ wá dé sílé ẹnìkan ṣé ẹ rí ilé ẹni tẹ́ ẹ dé síun bẹ́ẹ̀ wá fẹ́ kí jama nínú léwu dádì tó kọ́léwu tọ́ba ti mọ fatiha ká àti sura òun lẹ́lẹ́tẹ̀ kó kírun fún un mọ̀nàbí lẹ́nu kọ̀ọ̀kan yín ẹ gbọ́nà sáwájú arákùnrin kan lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ àfi tó bá yọ̀ǹda fún yín. ẹ̀yin máa yá mi nílẹ̀ Islam ìdí afọ́jú ó lè jẹ́ imam ó lè jẹ́ dáadáa fáin fáin anabi wa sallam wọn anabi ó di ìdí yan abdullahi bon ummi maktum afọ́jú ni wọn ipe kọ́ máa kírun fún wọn ní madina nígbà tá anabi travel ó kírun fún wọn ó yẹ wọ́n sọ bí ìdí ọmọ kékeré ee ọmọ kékeré tí o ti bàlágà tó sì ti gbọ́n bí ọmọ ọdún mẹ́fà méje ìjọ lè jẹ́ ìmáàmù fún wa mọ́ṣáláṣí àbí nínú ilé o lè jẹ́ amúrù bàmsálàmà ó kírun fún àwọn ìjọ rẹ̀ wọ́lá o sì tu sànàwáàtì ọ̀yà àdàmọ̀hó rasul sàlám ọmọ ọdún mẹ́fà ànábì sima ọmọ tí o lè kírun náà lọ́mọ tó dé pé òun ò dá kan mọ́ ẹ̀hẹ̀ ẹ̀ka máa pé kàmáǹkà kùránì fatafata nígbà ní àwọn ah, ọdún mẹ́rin mẹ́ta yìí náà ẹjẹ́ òun náà kírun òun ọ̀dà kan mà lóòótọ́ ọmọ Kùránì ó sì máa áyà tí ó kà lọ́ba bọ́ sí eré irun alhamdulillahi rabbil alamin rahmanir rahim lọ́ba yọ bisikíìtì jáde lápò lọ́ba jẹ díẹ̀ mbẹ́ lọ́ba ní daniel jẹ nù yín sẹ́yìn máa pé eléyìí ọmọ kéwú àbí ọmọ kéwú àmọ́ kọ̀ ọ̀dà kankan mà kọ̀ mọ̀ pé ìrìn ni. láwà kọ̀mọ̀ pé àyè jẹ bisikíìtì ní eré ìrùn káwá ní ọmọ tó ha kura ni ẹ sì yàn jẹ kọ̀dá kama èyí tí amúlù yìí òun kama ọmọ pé eré ni òun wà ẹ̀rí jẹ́ma alikirun ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń kí nafila. alikirun ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń kí yóò kírun pẹ̀lú anabi sallam lọ́dọ̀ anabi yóò kì í ṣáyé pẹ̀lú anabi àwọn jama rẹ̀ wọ́n máa retí rẹ̀ ládùúgbò rẹ̀ ipe kọ́ wá kírun fún àwọn. èyí tó kí lọ́dọ̀ anabi yẹn ọ̀ràn yẹn ni àbí náfìlà ọ̀ràn yẹn èyí tó kí fáwọn jama rẹ̀ kí ni jama náfìlà àwọn jama kí làwọn kí lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn anabi sì mà sí kẹ́nìkan máa ma pé àwọn ọ̀kà yín lè kéwu wa o ẹ lè wọlé kéwu mi nì bẹ́ẹ̀ ni opposite rẹ̀ alekinafila lẹ́yìn ẹni tí ń kí ọ̀ràn yẹn adébọ̀wá muhammad sallam ó wà nínú masalasi njọ kan arákùnrin kan ó wá wọlé ó fẹ́ kírun títí ẹ̀ ó fẹ́ kírun ọ̀ràn yẹn tiẹ̀ anábì ní ala rajulun yatasaddaqu ala hada ta ni ó ṣe sàárà fún arákùnrin yìí sàárà tí ó ṣe fún náà ni pé kó bá kírun kí arákùnrin lè bá nílá dá jama ẹni tí ń bá yàn kírun yìí kí lòun kí jama jẹ́bú ti kí tiẹ̀ pẹ̀lú ànábì kọ́lá àwọn afáàní Abubakar radiyallahu anhu wọn lòun ló dìde Abubakar kí ni kí ń kí náfìlà kí ni ẹni tó wọlé ń kí òun kí ọ̀ràn yẹn ajẹ́ àmà ń kí náfìlà lẹ́yìn ẹni tí ń kí ọ̀ràn yẹn wọn wá bẹ̀rẹ̀ tarawis nínú Ramadan ọwọ́ bá wọn ọwọ́ tí kì ṣáì ọwọ́ lọ sẹ́yìn jama wọn náà tó wá lọ lè ṣe alhamdulillahi rabbil alamin. والعاديات ضبحا الله أكبر bó ṣe Allahu Akbar ní àwọn jẹ̀mọ́ àtọ́wọ́ àwájú àwọn rò pé ìmáàmù ni ìmáàmù tàràwì ló ṣe Allahu Akbar làwọn náà bá rò kú àwọn máa dànkanrú kò sí tó ṣe fi ń dàrú tayọ pé òkèwú ó ṣe kí ni èyí tó yẹ kó ṣe ni pé ọ wà á dà ní àìṣá yìí láka méjì rẹ tí ó kù ọ̀sẹ̀ wà lọ́lẹ́ bá wọn lédi tàràwì tí wọ́n bá ní èwo ló sẹ́nu ọ̀wá ń kí ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń kí náfìlà èsì wo ló fún wọn ó ní àwọn ìjọ muhazi náà wọ́n kí ọ̀ràn yẹn lẹ́yìn muhazi ti yan náfìlà ọ̀rọ̀ ọ̀dàrú kéwu ni òtó táfà kan máa pariwo mọ́sáàsì pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó mọ́ mọ́ pé òrùbẹ̀ mọ́ nítorí ẹ̀kọ́ sọ ni pé ẹ dákun nítorí ń sọ níbo lẹ ti kà á níbo lẹ ti sọ nínú tẹ́lá wo láàkà láti rí i ọwọ́ pé kò sínú lálàá rí kò sínú àsìmáwí kòkọ́ ni mọ́tò yìí sí yá ṣé wọ́n ní tẹ́lá fi parí síbẹ̀ ni anábì ọlọ́jọ́ ogun sallallahu alaihi wasallam yóò kẹ́ráka méjì fún àwọn jama kan àwọn jama yóò kọ́ wà ní defense anábì òtún kẹ́ráka méjì fún àwọn jama tó wà ní defense jama ráka méjì anábì tà kọ́kọ́ kí ní kí ọ̀ràn yẹn torí méjì méjì wọn kì nínú àjò láka ẹ̀yà eh, méjì ẹlẹ́ẹ̀kejì tá ànábì kí kí ní kí jama ìyẹn náà fila àwọn jama ẹlẹ́ẹ̀kejì kí làwọn kí ọ̀rọ̀ àyà kéwu ó kílíà bí ó kílíà kéwu ti kílíà kọ́lọ̀ musa ẹ̀ sànù wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lóbi jẹ́ pé bẹ́ẹ̀ ló bẹ bá yẹn náà fila lọ́wọ́ bóyá yẹn náà fila lọ́wọ́ yẹn náà fila zuhuri tí ẹni tó ń tí kì í súrì bá dé yọ wá fẹ́ tó sí ẹ̀yìn rẹ̀ bó ni ó ṣe tí ọba tètè gbọ́ ohun yóò fọwọ́ gba ni pé bí ọba wa dáhùn ọkàn náfìlà náfìlà <laughs> náfìlà lòun yẹn ó di ẹyẹ wọn sílẹ̀ èmi ò náwó yóò náwó àyè ni bí táwọn àwo bí ó sì náwó aka méjì náfìlà lòun yẹn lọ ọmọ darẹ láàmú ó lé ẹni tí ń kí ọ̀rọ̀ yẹn lè kí inú lẹ́yìn ẹni tí ń ṣe kí ni ẹni tí yẹn náfìlà kó sì yó wọ́n ti sálámà méjì tiẹ̀ wọ́n máa bá títí ẹ̀ lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n òṣèkínní ọgbọ́n ògbé èyí lè kírun lẹ́yìn ẹni tí ọlọ́lá jù lọ èyí lè kírun lẹ́yìn ẹni tí ọlọ́lá tó yàn anabi kírun lẹ́yìn àwọn sahaba àwọn sahaba náà kírun lẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ìmáàmù tó lè fa àṣẹ ìmáàmù tí ì ṣẹlẹ̀ bọ̀ sẹ́rí ìmáàmù tí ń bá ń gúnṣẹ́ ìmáàmù tí ń ṣẹgbẹ́ awo tó sì dá yín lójú tẹ̀rí lẹ́kẹ̀ lọ́wọ́ ẹ̀ àbó náà sọ fún yín pé a wà nínú àwọn àgbà o tí gbogbo jẹ́ mọ̀ọ́sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí n bá fi tẹ́lẹ̀ bá yín wí tẹ́ bá gbọ́ yín fa àwọn àgbà bá yín jà o ẹ gbọ́ rí yín fẹ́ jẹ́ yín sọ àwọn àgbà ẹ gbọ́ rí adáwọ̀ bẹ́ẹ̀ nù ọlọ́mọdé àṣírí ibú tí ìmáàmù sọ fún ẹnìkan ní mọ́sí ẹnìyẹn ó ní lọ́wọ́ ń ṣe gbogbo ṣe ń rí báyìí ìwọ náà lọ lè wẹ́gbẹ́ kan wọ̀ ni àbáyọ̀ wá ní wọ́n á bèrè pé ẹgbẹ́ bò ṣẹgbẹ́ ọkọ̀ rí ibu ni àbí smurf <laughs> àbí tafsan àbí jalbat gbogbo ẹ̀ pọ̀ olóhùn wọn wò pé ó ní ọ̀dà kan àní kò lè wọ ẹgbẹ́ àgbà kan wọ̀ kó lè dáa fún ìmáàmù mọ́sálásí irú yẹn ó di dìkílẹ̀ àgbẹ̀kẹ̀fẹ̀ lọ́wọ́ ẹ lè kírun lẹ́yìn ìmáàmù tí ń wọṣẹ́ tẹ́ ẹ sì sọ fún tó lóun ní síwọ́ ẹ lè kírun lẹ́yìn ìmáàmù tí ń sọ̀gùn àwúre fún yẹn ògùn tajà tí ń sọ̀gùn sọ ògùn ẹ̀yọ́nú ayé ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ò nírun ẹni bá kírun lẹ́yìn ẹni tí ò nírun òun náà ò ṣe kíni òun náà ò nírun àmọ́ ìmáàmù tó jẹ́ pé kì í ṣe bọ́ àmọ́ àkànní pé má ta tẹ́tẹ́ àbí wọ́n ní máa ń yọ̀ sí náà sọ ní bẹ́ẹ̀ àbí wọ́n ní máa ń mutí àbí wọ́n ní ìmọ̀ ń lùyàn wọ́n ló òkúròrò ní ìmọ̀ ń sàbòsí àbí wọ́n kó lè lọ́wọ́ kó bá láṣẹ ìpè mọ́ gbogbo àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ńlá yìí òun gan tó bá kírun ó nírun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọ̀tọ̀ ni àwọn fáàní ká kírun lẹ́yìn ẹni tó nírun anírun nítorí pé náà nírun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ọ̀tọ̀ ni wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wọ́n kírun lẹ́yìn àwọn ọba jàgídíjàgan kan irú mariwan sí abu sa'idi ó kẹnu lẹ́yìn irú alwalid ibn uqba abdullahi ibn mas'ud ó kẹnu lẹ́yìn rẹ̀ irú alhajjaj abdullahi ibn umar ó kẹnu lẹ́yìn rẹ̀ àwọn tá a dárúkọ yìí mùsùlùmí ni wọ́n wọ̀nyí sílẹ̀ bọ́ àmọ́ ní jàgídíjàgan irú hajjaj ń sìn ọlọ́tí lọ wọ́n fi jọba ọlọ́run wa ní kó ṣe déédéé àsìkò tí abdullahi ibn umar tó ń ṣe wà láyé ó jọba lé àfáwà lérí àfáà wa sọ fáwọn yàtọ̀ tó ẹsẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú ẹ o àyèbélérí já o alùkòròjù alàlùwálì haramu ni o àyèbélérí já o lóògùn àti ọ̀bá ni ẹ má kẹrùn. àjáàjì ta wí wọn ní òun mutí débi pé oyé kì í kọ̀ wá máa ti ń sọmọ́ wọn ní kíní ti wá di abiti wọn wá kírun fún ọ lásùbàjọ àjáàjì bá sálámà lẹ́yìn ọ̀fẹ́ kírun fajiri lọ́ba kí laka mẹ́rin làwọn sọ ababa dákẹ́ eh. Eh. ní ma bẹ̀rẹ̀ pé bó ni àṣìdògún ṣé tó bá ń fi lé àbótó kan àwọn sábà ní tó mọ́ sílítà tẹ̀sí ẹ̀sà ó ti lé ọ̀rẹ́dì tẹ́lẹ̀ ó yẹ ká ṣe bàdí ó ṣe bàdí nídìí bẹ́ẹ̀ àmọ́ tó bá ní mọ́sálásí tó jẹ́ pé ìmáàmù tó wà ń bẹ̀ kìí ṣe ní jàgídíjàgá ọ̀dà kò lè kírun bẹ́ẹ̀ àmọ́ tó bá sí mọ́sálásí mi ládùúgbò yín kò kírun ní ẹ̀yìn rẹ̀ alùbídíà ńkọ́ ẹni tó jẹ́ alùbídíà bàbá wa sheikh uthaymin àtàwọn alufẹ́sì mina sheikh munajid wọn ní nkánà nkánà ti bìdí àtúwò ghayra mukaffira tí ì bá ṣe bídíà tó lè sọ yẹn di kèfèrí ó kírun ní ẹ̀yìn rẹ̀ àmọ́ bídíà tó lè sọ̀yàn di kèfèrí tí n bá ń ṣe òní kírun lẹ́yìn torí òun náà ò nírun irú bídíà ó lè sọ̀yàn di kèfèrí irú bídíà àwọn sufi tí wọ́n máa ń pè ya ṣéwù ibrahim gausun lèlè wàrà agizini bìgẹ́yìntìka pálímọ̀nà tẹ̀fìlìkara láìláìlàlá ọ̀rọ̀ rádaràdà ṣéwù ọmọ Senegal gbà wá o ṣàánú wa ọmọ kaula ará Senegal ará Áfíríkà bàbá dúdú làwa o ìwọ ló lè gbà wá o àwọn lẹ́yìn ni ẹ bá sọ fún tí ò bá yí padà ó ti di kèfèrí tọ́lọ́n ti ní ẹni tí máa ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ti di kíni ó ti di kèfèrí sẹ́yìn pé bídà lẹ́yìn náà àmọ́ nǹkan sọ sàlátù sẹ́yìn pé bídà là náà káwà tó obìnrin ká máa ní àyà àkànyìmọ̀ láìláì bídíà ni àmọ́kọ̀sọ̀ yẹn di kèfèrí sórí olè wa kírun lẹ́yìn yìí nìtọ́ bá rí ibi tó ti kírun mọ́ àmọ́ ọjọ́ tó tó náà bá ti sọ pé tọ́ ẹ̀yin jẹ̀mọ́ kíní àgbọn tí mo ní kẹ́ mú wá ní bóni pẹ̀lú ṣúgà onígun mẹ́rin kọ́ya mú tẹ̀rẹ̀ ńlẹ̀ kọ́ sí kíni kọ́ ọmọ wá gbígbà lọ nítorí òun gan fún rẹ̀ náà ò nírun dépò tí ìwọ́tọ̀ wá kírun lẹ́yìn rẹ̀ náà ò sí tóun náà ò nírun kọ́lọ́mọ́sá ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí tí ìmọ̀mù bá pẹ́ tí ìmọ̀mù bá ṣekin tó bá pẹ́ kọjá àlà afẹ́ kí zórí nsì oye ìwà ń lo bí ọgbọ̀n ṣẹ́jú lílì irun zórí àbí forty minutes fàtẹ́ rẹ sẹ́yìn kò sì tún kó kírun rẹ kó jáde mọ́ṣáláṣí àmọ́ ṣe ń lo ten minutes fifteen minutes kò tí ì pọ̀jù fún irun tí yẹn bá kí tó farabalẹ̀ fifteen minutes ten minutes ò ti pọ̀jù fún zuhuri àṣùbà ń sìn twenty minutes ò ti pọ̀jù níwọ̀n lo wákàtí kan bí irun àṣùbà òun fẹ́ yọba yín mọ́ṣáàṣì wọ́n ní fa ìtẹ́ rẹ̀ kó o kírun rẹ̀ kó jáde muhasu bun jabal wọ́n ní ọlọ́ọ̀ni kan dárú ọ̀rọ̀ báyìí wọ́n dán wò rí arákùnrin kan ó wọ mọ́ṣáláṣí ó fẹ́ kírun wọ́n wá pẹ́ kọjá àlà arákùnrin bá fa ìtẹ́ rẹ̀ sẹ́yìn lọ́ba kí irun tiẹ̀ wọ́n á tún wá bèrè pé tá ń jáde mọ́sáàsì lẹ́ẹ̀kan wọ́n lágbájá ni wọ́n á lè fẹjọ́ rẹ̀ sọ ànábì ànábì wa ní kí wọ́n pe mọ́àsù wa àwọn méjèèjì wájú kún wájú ànábì ẹgbọ́n tá ànábì sọ fún mọ́àsù ní afatanu antaya mọ́àd onífìtínà ni wọ́n mọ́àd kí ló dé tó fi kírun tó fi pẹ́ tó bá ó ti pẹ́ jù fún ọmọ pàwọn adáàrẹ ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ pàwọn arúgbó ń bẹ lẹ́yìn rẹ̀ sọ ọmọ pé àwọn tí wọ́n ní bùkátà tó jẹ́ pé wọ́n ti ju ọlọ́run wọ́n fi ya mọ́sáàsì tí bùkátà ń sì ń bẹ lẹ́mìí wọn ọmọ pé wọ́n bẹ lẹ́yìn rẹ̀ tó bá fẹ́ kírun oyè máa kírun tí ò ní ju dèdè tá a fi ka wàsámsì wàdù àhà lọ àti súra kékeré mi tá a nábì pé o ti pẹ́ a sì tó wá fẹ́ kí ìmáàmù náà kó o náà tún wá jẹ́ akírun ẹ̀yẹ ń jẹ́ka ẹ̀mọ̀ ìtàn pè ní ẹ̀yẹ ń jẹ́ka Allahu akbar Allahu akbar sami Allahu Allahu iná àtẹ́yìn kàlẹ́kàwùsàn ọ̀zọ́ àlẹ́yìnmíkà Allahu akbar irun àṣùbà ọwọ́ nǹkan kúrò àìlẹ́kàáfìrún níbi irun àṣùbà ilé ayọ̀ alikaafiru akundin kunle di Allah káwọn jẹmọ tó sọlọ wà látà àti parí hàn aláàdá bankọ tabatẹ fẹ kí magiribi torí pásítọ tí ọpẹ púpọ̀ alikawọn sọ̀rọ̀ kéékèèké àmọ́ àwọn ìrun àṣùbà àtàwọn ọ̀run mìíràn àfi kí ká má yára púpọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn ìjẹ́ ìmáàmù lè wà ní àyè kan tí ó ga ju àwọn jàmáà lọ bí àwọn mẹ́mbà rí táwọn ṣe sáwọn mọ́ṣáláṣí wa yẹn bí ìmáàmù ti máa kírun àwọn bíríkìlà wọ́n wá yọ ga díẹ̀ ju ti jàmáà lọ anábì lẹ́nìkan kan nù yẹn ò gbọ́dọ̀ kírun anábì ní ìmáàmù kan ò gbọ́dọ̀ kírun láàyè kan tí ó ga ju àwọn jàmáà rẹ̀ lọ jàmá mùsùlùmí gbogbo àwọn tá a bá ní masalasi wa ká bá ìmáàmù wa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí o bá sì yé ẹ̀pẹ̀ fóònù mi kájọ sọ kémi wa sọ nùtúrà tó wà fún kó ní ọlọ́lẹ̀ ká fún ẹ tó bá ti rí ọkàn mi sọ pé kò ní ṣe ìfẹ́ nu ẹ lọ́lẹ̀ lẹ́fù rẹ̀ padà tí ó ṣe déédéé ti àwọn jàmá wọn lànà bí kírun lérí mímbàrí níjọ kan lóòótọ́ lérí mímbàrí ثم رقع فكبر وهو عليه أشى الله أكبر أشى على المنبر ثم نزل القهقري وسجد في أصل المنبر ثم عاد فلما فرغ قال إنما صنعت هذا لتأتموا بي ولتعلموا صلاتي wàtánà bí wàá fẹ́ fèrè kalẹ̀ ọ wàá fẹsẹ̀ rìn wá kò ní ọ fẹsẹ̀ rìn sẹ́yìn níbi mímbà ọ wàá fèrè kalẹ̀ ní ilẹ̀ ẹlẹ̀ anabi wa ni mo ṣe léyìí kẹ́ ẹ lè bá rí bí n ṣe ń kírun àdékò anabi fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa táwọn dẹ́kun ibẹ̀ yẹn bá da kò ní nídìí ká anabi ṣe tún ṣe kínní kó ṣe tún padà sí ẹ̀yìn mọ́ nídìí bẹ́ẹ̀ ká lè kọ̀rẹ́ tiẹ̀ àfa tó bá sì ní wọn ò kéwú wọn ò rí kéwú wọn ò ké ń tòun ẹni kí kọpẹ àwọn afa tí wọn mọ àyè ní màá tán gbogbo àyè náà sí àyè náà ń kéwú sí lójoojúmọ́ kọlọmọsà ìwọlá àni kọsàlẹkùn mímọ wa ẹyọ màá yá mi nínú ẹsìn wa ẹ rí imam alima wà lẹ́yìn rẹ̀ alima wà lẹ́yìn alima wà lẹ́yìn imam bóòlù ma ń wà lẹ́yìn imam jama òun náà ni kọjá pé àwa lẹ́yìn imam jama agbọ́dọ̀ fẹsẹ̀ wa kanra wọn. tàbá wà tó láti bí dé mọ́ṣáláṣí olórí àwọn tó wà lọ́hùn sẹ́yìn kó wọn ò rí ìmáàmù àmọ́ wọ́n rí ẹ̀yìn jama gbogbo apátápátá náà jama ìmáàmù ẹni wa wọ́n lè mọ́ rí ìmáàmù àmọ́ ká máa rí jama ayédàkí sáfù débẹ̀ àbí ká máa wo sáfù jama lọ́kàn àmọ́ kóbìnrin ọ̀rọ̀ wà nínú ilé àbọ́kùnrin kọ́ ọmọ wa fi spíkà kírun tọkùnrin wọ́ọ̀sì náà sẹ́mọ̀ pé tọkùnrin wọ́ọ̀sì mọ́sálásí náà ní kò wọ́n lọ obìnrin wa ló fẹ́ jọ lájẹmọ́ ọlájẹmọ́ wọn ló fẹ́ jẹ wọ́n nínú yàrá rẹ̀ gan lọ́la ju mọ́sálásí lọ ọ̀wá ń fi spíkà kírun tí jàmọ́ ò sì tò dénú léyìn kágbé jàmọ́ ọba tó ọba tó dé ojú ọ̀nà wọn àbí àwọn obìnrin méjì kan náà tó wá tó wọ́n tó wọnú yàrá ẹ̀ ọwọ́ àjọ yìí wọn wọ́n kí jàmọ́ nídìí bẹ́ẹ̀ bí wọ́n bá wá múná lọ ńkọ́ jàmọ́ bí wọ́n bá múná lọ bó ló ṣe yẹ ju yòókù tán kíráka méjì sẹmi aláàlímọ́ ni amídáwó lọ́ba di pọ́n bóòlù ó ṣe kí yòókù obìnrin obìnrin kìí kìí fi spíkà mọ́ṣáláṣí kírun nínú àwọn ẹ̀kọ́ nípa ìmáàmù àtàwọn jàmọ́ jàmọ́ ẹ̀yìn rẹ̀ wọ́n ní ìmáàmù tó bá rí pé àwọn jàmọ́ àwọn kórìíra wọn òun náà ti mọ̀ lójú wọn ó sì ti mọ̀ níbi mítìnì tí wọ́n ń ṣe ó sì ti mọ̀ níbi ọ̀rọ̀ wọn tí wọ́n bá ti kórìíra rẹ̀ kọ̀tọ́kọ jẹ́ ìmáàmù fún wọn kò ní dáa kọjá pé níta ni yóò sìn wá lọ́wọ́jú ọlọ́run kọ́ wá jẹ́ níta ń lépa bàbá ṣe ń wò níwájú báyìí nínú òsì máa bí wa tó fi jẹ́ pé ìmáàmù ọ̀gbọ́dọ̀ mọ́ ṣe mọ́nàmọ́ná ọ̀gbọ́dọ̀ mọ́ ṣe rádaràda ọ̀gbọ́dọ̀ mọ́ wà burúkú ọ̀gbọ́dọ̀ mọ́ ṣe wà pòkì bọ́bá wá jẹ́ ìmáàmù wọn táwọn tó tò lẹ́yìn lẹ́yìn rẹ̀ tó jẹ́ pé bí wọ́n ṣe ń wò báyìí náà pé ah, ah, ọ̀daràn yìí rèé sẹ́mu pé lomi ìwà yẹn burú ju tàwọn jama ti ń ṣe wá sí fún tọ́ba ti rí bẹ́ẹ̀ anabi ní thalatha tún látàrí fáwọn sọlá tún fọkọ̀ rúkú sí ṣibura anabi láwọn mẹ́ta kan bẹ irun wọn ò kọjá èjìká wọn nínú wọn anabi dárúkọ rọ́júlù amma qauma wa hum lahu karihun ìmáàmù tó jẹ ìmáàmù tipátipá tínú àwọn jàmọ́ sì dùn sí kọjá ìmáàmù ẹ̀yọ́ mayami bàbá fẹ́ kírun lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń dárun kí ẹni yẹn ń dànù kí ìwọ wá dé níbo ló tò sí ó tò sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ abdullahi bin abbas ẹgbẹ́ anabi ló tò sí anabi wá fi ọwọ́ rẹ̀ anabi wá fọwọ́ mú kó láti ẹgbẹ́ òsì bọ́ sí ẹgbẹ́ ọ̀tún anabi fọwọ́ mú àwọn iṣẹ́ tẹ̀yẹ̀ máa ń ṣe lérí irun tí ì bá irun jẹ́ nìyẹn anabi dá padà síbẹ̀ ṣé wàá rí tẹ́ ti wá pé méjì àyídà kí ìmáàmù ọ̀bọ síwájú báyìí bá wà àbí kí ẹnìkan nínú yín kó sékíní kọ́ bọ́ sẹ́yìn sẹ́rẹ́ yìí méjèèjì ni ọ̀gángan ìmáàmù lẹ́dùn ẹ̀yìn rẹ̀ báyìí lẹ́dùn ẹ̀yìn méjèèjì ẹ̀ nífi sọ́tún ìmáàmù ẹ̀ sì nífi sí òsì ìmáàmù àwọn tẹ́ ń bá wá ń dé wọ́n máa jọyìn sáfù apá ọ̀tún àti sáfù apá òsì ṣẹ́wárí sáfù apá ọ̀tún ọlọ́lá ju sáfù apá òsì lọ ó sì jẹ́ pé sọ́fù alákọ̀ọ́kọ́ sáfù alákọ̀ọ́kọ́ olórí ju sáfù ẹlẹ́ẹ̀kejì lọ anábì ní tẹ́lifá mòretí ń bẹ ní kọ́ ẹ̀wá ní sáfù wájú ni bọ́ba gba wíwọ́ nígbà ìbá sáré tántẹ́rì ọ̀bá mu mọ́ ẹwà máa wọ́ kẹ́lẹ́ bá tètè débẹ̀ nínú àwọn àkáàmù tó jẹ mọ́ ìmáàmù àti jàmá òun náà ni pé gbogbo ẹni tó bá wá dé gbogbo ẹ̀yin tẹ́ bá dé lẹ́yìn sáfù alákọ̀ọ́kọ́ yẹn tẹ́yìn náà fẹ́ tò níbo lẹ́ tò sí ọ̀pọ̀ mọ́sálásí lé ní ẹ̀rọ àwọn kan wọ́n lọ apọ̀ tún níbi eré ibi aró ògiri àwọn kan lè tò sápò òsì ibi aró àwọn méjèèjì ni wọn correct Ànábì ni wasitu li imama ẹ̀yin ìmáàmù lẹ́ẹ̀dì bẹ̀rẹ̀ sáfù alẹ́ máa fa àwọn èèyàn báyìí mo kírun mọ́sálásí sẹ́nu kan jù ní àwọn mọ́lá kan tọrọ òye àwọn haúsá ọjọ́ òun ló máa ń sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá àtẹ̀kọ́sì àlùbọ́sà nìkan wọ́n rán ọ̀rọ̀ yé wọn lọ́ba lọ́ni tó sí ẹgbẹ́ ojú windo sáfù aláǹkọ́ sì ti pé jẹ́ abọ́ sí ẹ̀yìn ìmáàmù kámú sáfù mi ní máa mi ah mo ní nǹkan dé olódò sọ̀rọ̀ bá sọ̀rọ̀ anabi ni wa situli imama anabi ni ẹ̀yin ìmáàmù lẹ́ẹ̀dì bẹ̀rẹ̀ ẹ̀yin mẹ́ta tẹ́ dé yẹn ẹ̀yin ìmáàmù lẹ́ẹ̀ lọ tẹ́ máa wọ ẹ̀yin ìmáàmù lọ kàn yín báyìí àwọn táwọn wá ń dé wọn máa tòṣì apá ọ̀tún àti apá òsì nínú àwọn ẹ̀kọ́ tí àwọn àlùfáà kọ́ wa ni pé tá a bá wá tún ìmáàmù bá tó àmì mama màmá bá ṣíwájú àwọn jama tí ó tò anabi liyẹli ni mi kun olùlà àhàlà àwọn tí ó kọ́kọ́ wà lẹ́yìn mi kọjá àwọn àgbàlagbà tí wọ́n nílò aka inú lẹ́yìn náà ni ó sì wá kan àwọn ọmọ kéékèèké kódà kọ́ ọmọ kéékèèké ọmọ tòsí ẹ̀yìn mọ́mù àwọn àgbàlagbà àwọn tó há kura imam bá ṣe mistake tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè ran létí nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní tí imam bá gbàgbé alifatihu alali imam kò sí tó burú kárán imamu létí ẹ má jẹ́ àyàn jáde báwọn imamu ń ka wàdúhà wàlẹ́rì dá sàjà wàlẹ́rì dá sàjà wàlẹ́rì dá sàjà ó ti gbàgbé nù kọ́sẹ́ni tí gbàgbé jàmbá anabi náà gbàgbé rí anabi wa kírun tán anabi wa rọ kanú àwọn tó wá kuran anabi ní ìwọ sí bí má lam tafta alayya aw kama qala sọsọlá kílódé kílódé náà ubayd bin kaab oye anabi wa sọ fún mi kílódé tí wọn rán mi létí ńgbà tí wọ́n sì ń bẹ lẹ́yìn mi ẹ má torí pé súra ní gbogbo ẹ ló ti mọ àṣetá ni máa ń sálámà sí ìmọ̀ mọ́ wa mi tí ó gbàgbé àmọ́ ilẹ̀ yorùbá yóò máa já ni pé ee. Eh, bẹ́ẹ̀ rán àwọn bàbá létí àwọn bàbá ò fún bílálà àṣàṣì náà ní gbogbo táwọn èèyàn ẹ má bẹ̀rù àṣàṣì mọ́ kò sí àṣàṣì lọ́wọ́ wọn mọ́ owó àṣàṣì náà ò ti ṣiṣẹ́ mọ́ ò ti ṣiṣẹ́ mọ́ lọ́dẹ̀ tí wọ́n kà sí káàrò sọ́ba yín wọlé masa ẹ ràn wọn létí tọ́ba yín kílódé ọ̀ràn wọn létí ọ̀wà ni ànábì náà gbàgbé ńjọ kan wọ́n rán ànábì létí kìí ṣe láìfi kìí ṣe láìfi kéèyàn oṣù kìíní kéèyàn ọwọ́ gbàgbé tá ànábì bá tó sáfù fáwọn jàmáà tán kó tó gbé Allahu Akbar anabi yóò pariwo pé tarasu ẹ̀sùnmọ́ra yín wà á tẹ́lílù tarasu ẹ̀sùnmọ́ra yín wà á tẹ́lílù ẹ̀dọ́ dédé sawu sufufakum sawu sufufakum sawu sufufakum ẹ̀dí sáfù yóò ṣe dédé ara wọn fa inna taswiyata sufuf ní riwaya mi fa inna taswiyata sufuf min tamami sọla anabi ni sẹ ẹri kẹ to sáfù yín kẹsẹ̀ yín ó sì dédé ara wọn anabi ni bẹ́ẹ̀ ni tí ó jẹ́ kí irun yín ó pé ajẹ́ pé irun máa ń dínkù anabi sọ ní ẹgbàá wa kan pé tẹ́ ẹ fi yapa tí sáfù yín ọba ṣe dédé ẹ̀mí yín ẹ̀mí yín ẹ̀mí yín náà ó sì ní ṣe dédé ima affect relationship wa wa mùsùlùmí tí sáfù ò bá ṣe déédé kámọ́ rò pé bóyá torí pé ẹsẹ̀ yọ ṣọ́ra wọn lásán ẹ̀mí wa náà mọ̀ ṣe kíni yóò máa yapa ara wọn ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. نعم وليبلغ أحد المأمومين خلف الإمام عند الحاجة شاركي إمام كن الله أكبر kí ẹnìkan náà tó wá sọ lẹ́yìn kó náà pé ìmáàmù tó sọ pé Allahu Akbar yìí ti ń ṣe ní tẹ̀bílígù ni tẹ̀bílígù tẹ̀bílígù anil imam tẹ̀bílígù anil imam àwọn ọ̀pọ̀ lẹ́yìn ọwọ́ afẹ́ kí káwọn tẹ́yìn àwọn tó wà lẹ́yìn ọgbọ́ pé ìmáàmù ti rùkú o àbí ìmáàmù ti dìde o yìí ti ń ṣe nìyẹn wọ́n ní àní bùkátà sí i tá a bá ti ń gbọ́ ní tí ìmáàmù ń sọ bóyá ohun rẹ̀ láwùjọ dáadáa àbáwá tá a tò lẹ́yìn rẹ̀ àtó nǹkan àbí ń lo máìkì àní bùkátà sí ma wọ́n ní njọ́ tí wọ́n ní bùkátà sí njọ́ yẹn èrò pọ̀ anabi ní Allahu akbar àwọn tó wà lẹ́yìn ọ̀gbọ́ dáadáa làbúbákiri wa ń ran anabi lọ́wọ́ lọ́wọ́ ní Allahu akbar tí làdáni muhadinu bá ti ṣèkọ́ ọmọ tán iṣẹ́ rẹ̀ ti tán àwọn mọ̀ádínù làdáni ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá wá sọ eléyìí fún wọn ìjà tí wọ́n bá yín jà yóò ní àfáà kí òwò lèyìn wọ́n fi mí joyè èmi làdáni mọ́sálásì kí mo joyè lélẹ́rí gan ẹ wá ń pé kí wọ́n rọ tó bàbá lóun ọ̀gbọ́ ẹjọ́ máa rọ ẹ̀fílẹ̀ àmọ́ tí ṣe nì kò ní ìdíẹ̀ kò sì sí nínú ẹ̀sìn wa àfi táwọn ìyàmọ̀ tẹ́mẹ́lẹ́yìn ọba ṣe kí ni tí wọ́n bá gbọ́ ẹ̀yàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ìjọ obìnrin lè ṣe imam bẹ́ẹ̀ ni obìnrin lè ṣe imam fún àwọn obìnrin ẹgbẹ́ wọn Umu Waraka nínú àwọn sọ̀hábíyàtì ni ó ṣe ìmáàmù fún àwọn obìnrin tó wà ní abúlé wọn àbí nínú káà wọn ìyàwó Aisha náà ṣe ìmáàmù fáwọn obìnrin rí Umu Salama náà ṣe ìmáàmù fáwọn obìnrin àmọ́ imamu tiwọn àárín sáfù ló ṣe kíni ìní ọwà kò ní wà wájú àárín sáfù ni yọ wà kò sì lè ṣe ìmáàmù fáwọn ọkùnrin àwọn ẹ̀yà kan tí wọ́n máa ń parọ́ kàkiri báyìí wọ́n làwọn lọ mọ́ṣáláṣí kan lù kan nígbà táwọn dé bẹ́ẹ̀ obìnrin ló ṣe ìmáàmù fún wọn nílùú yẹn irọ́ ni wọ́n máa ń gbà o irọ́ ni o wọ́n máa ń rí ìjọ rọ̀ yìí ìpè ẹ̀yẹ̀ yẹn ẹ̀dí ajá ìdí sójú ọ̀nà ọlọ́run obìnrin ní kírun fún wọn nílùú táwọn lọ ọ̀rọ̀ yìí á ọdún mẹ́wàá sí méjìlá ń sìn ní mo sin láìpẹ́ ẹnìkan tó wá ní ọ̀kan tó wá dé mọ́sálásí lọ́wọ́ ní ẹjẹ́ ajá tó yára lọ ìlú tá a ti ń bọ̀ sí obìnrin ní kírun fún ọmọ bẹ́ẹ̀ mo ní ah, ah. ẹ sì ń rí fìtì àlọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má máa parọ́ kẹ́ máa fi wé dá wà lẹ́sẹ̀ wọ́n lóbìnrin nígbà tó wá sálámà tán lọ́wọ́ ní tó ẹ̀yìn jẹ́mà ọlọ́run jọ dáa fún ẹ lò dáadáa ṣẹlẹ̀ sí ẹ má bínú pé àdúrà mi ò ní pọ̀ torí pé ń ṣe àìdọ̀lọ́ sí ilé ayé ilé ayé tàwa yìí dájà nídìí bẹ́ẹ̀ obìnrin ò lè ṣe lè ṣe máa ẹ lè kéhùn sa ẹ lè ṣe kiri sórí forty one days àbúṣù mẹ́rin tó lè lónìí kó lè wọlé kéwú kéwú tó kéwú tó ní bá pàdé lọ́dún mẹ́rin jẹ́mọ́ ọ bá pàdé láàrin oṣù mẹ́rin ọlọ́run kọ́ bá fọ́nà mọ́ wọn mo mọ́ sàdúrà fún púpọ̀ àánú mi máa ń ṣe wọn wọ́n fẹ́ sin lọ́n wọ́n wá gba wọ́n wè wọ́n wè ẹni bá gba wọ́n wè kí ni jama ọ̀fẹ́nsì ni jama intibaru imaamu wa sajid jama mùsùlùmí kí imaamu máa kírun lọ́wọ́ kọ́ wá di pé imaamu yẹn ọ wà ní ìfẹ́ríkanlẹ̀ àbọ̀ wà ní ìjòkó àbí ń ṣe àtayá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa kí làwọn ń ṣe jama kí làwọn ń ṣe a wà dúró a máa wá létí kó dìde àwọn àǹfààní ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ń ṣe rẹ̀ púpọ̀ lóòótọ́ bàrákà yẹn mọ́ àmọ́ ìfẹ́ríkanlẹ̀ tó fẹ́ríkanlẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ̀ lọ lásán ilé báwọn níbi àtayá yẹn tó jòkó tẹ́jọ́ sàtáyà yẹn tẹ́jọ́ sálámà yẹn kò lọ lásán lọ́dọ̀ ọlọ́run ara dáadáa tó gbà wọn ju ọlọ́run nígbà lè kí má sì ní àmọ́ bí òṣùwọ̀n wa àmọ́ bí òṣèkún tó ó lè jẹ́ kínkínní báyìí tó kù téèyàn fi wọ àlìjánà níjọ́ téèyàn ní bùkátà sí la ilaha illallah yọ̀ kan téèyàn rẹ̀ níjọ́ yá yẹn àwọn àfààní ẹni ẹni ẹni eh, ah, condition àbí ẹni ẹni eh, eh, stage tí ìmọ̀ n bá ṣe kíni tọ́ba wà kọlọ̀ lè jọrin rẹ̀ ní ibẹ̀ ọlọ́dájú ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀yìn tí ka pépà méjì nínú mẹ́jọ méjì péré láti ka yìí ọwọ́ kun mẹ́jọ ọ̀dà àtúnṣọ́ dìgbà mi ọlọ́run fún alẹ́gbàlá yìí tá a ṣe sínú cd dvd Oye. tí yóò lè ṣàǹfààní fún wa wọ́n fún mi ní ìṣẹ́jú márùn-ún ọ̀dà a sì ti sàdéhùn láàrin àwọn abèrè bèrè ẹ̀jìn dàdúrà yìí ìfẹ́ káde wọn ọ̀yẹ́lẹ́ni abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala kọlọmọsá wọlé àná rẹ kọlọmọsá sàlékún dáadáa wa wàlá hawla wàlá quwwata illa billah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته جاني الله أكبر san àwọn ṣéèkì wa lẹ́sùn olóore ọ̀rọ̀ ni wọ́n ti bá wa sọ ìta gbọ́yé tó pọ̀ jù ń bẹ̀ òun ni pé àlékọ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ ìtàn níjókòó ọgbọ̀n ìṣẹ́jú àbógójì ìṣẹ́jú àti ìmọ̀ lọ sílé kí ó challenge náà wọ́n ṣe challenge gbogbo wa mẹ́jọ jẹ́ pé ọmọ wa nìkan ní ọ̀pọ̀ tí ò ní sí nǹkan kan ní ọpọlọ àwọn obìnrin náà sì ní kọ́mọ̀ jẹ́ pé àgbọ́yé ìbáàrí nìkan náà ni àfi ká máa dáhùn ìbéèrè tí wọ́n bá ń bi wálé rẹ̀ ká sì ẹ̀sìn táǹsì àbẹ́lẹ́wọ̀n bá aláwọ̀ àtàwọn àti wà ń lé kí wọ́n sáà fi yé wa o ọ̀tá àti ké náà mọ̀jì àtúgbọ̀ náà mí mọ́ jẹ́ àmọ́ gba ojú ọ̀nà tàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí o sì ti rọ̀ lọ́rùn náà o sì àjọ ọ̀rọ̀ wa lọ́rùn la hawla wala quwwata illa billahi àwọn ìbéèrè wọn kún bí tó ètí àkọ́kọ́ kà ń wọn náà ni pé wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ó ń Suratul Kahf dé àyà kẹwàá tí ó wá parí ẹ̀ láti bí àyà márùn kò wá parí lórí rákàtì kan ó ti bẹ̀rẹ̀ sọ́ọ̀tù káfí ọ̀kadà àyà kẹwàá bákan náà ó tún wá gbogbo lórí àyà karùn-ún àbọ̀ ìpẹ́sàn yẹn ò yí dáadáa yàtọ̀ wà mí àwọn oníkẹ́ ìdájọ́ ọkùnrin tí ń lo chaini ọkùnrin tí ń lo chaini kọ̀mọ̀ní aláìmọ̀kan nípa ẹ̀sìn chain lílo àwọn obìnrin ló ní ẹ̀gbà ọwọ́ obìnrin ló ní kóso mọ́wọ́ kóso mẹ́sẹ̀ kóso márùn kọ́dà ó lè fi ṣe bẹ́líìtì àwọn góòdì kan bẹ ní Saudi tí mo di lọ́dún kan bẹ́líìtì bí àwọn ẹ̀rẹ́sìlẹ̀ bó ṣe rí nu mo ní kílẹ̀ ìfẹ́lẹ́ yìí ṣe wọ́n ní à àwọn obìnrin fi